lè pa yín láyọ̀. ǹjẹ́ ǹjẹ́. ó ga jù bá mi ti jẹ́rìí sí i wọ́n ní mi lè pa sísítà mi láyọ̀ mi gan-an rí bẹ́ẹ̀ wípé mi rí wọn pa láyọ̀ ṣé tí rí owó ijó sáwọn nílò láyọ̀ tèmi gbé wípé alẹ́ òní á yàtọ̀ ìdájí òní ṣe é kó ó máa dùn mọ́ láàrin lórí ètò bàbá ètò lẹ́ni torí pé kíni mo máa gbọ́ ìrìn àjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò mo máa gbọ́ ibi tán ti bẹ̀rẹ̀ mo máa ṣe àmẹ̀bọ débi tán ti pàdé wọ́n máa sọ fún wa lórí ètò lẹ́ni tí wọ́n kúrò ń bẹ̀ wọ́n lọ sí abala ṣó mọ̀ mí tán àwọn àwọn bí wọ́n ṣe mọ ara wọn tán sí àwọn ìdílé aláyọ̀ yìí táwọn tí kúrò ń bẹ̀ à ń lọ sí abala eré ìfẹ́ nìyẹn wọ́n tún máa ṣeré ìfẹ́ fún wa ẹ̀yà wọlé pàápàá igán máa ṣe wọ́ tẹ̀yìn gan máa ṣeré ìfẹ́ fún mi torí ẹ̀ tí mo kí tẹ́ bá ti rí ọlá èdìdí ìfẹ́ kífẹ́ máa ṣe kí ni kó máa ṣàn náà ni nínú ilé wa kó máa rotate kó dúró síbẹ̀ kó ah, ẹ wò pé nǹkan tèmi máa ń like ni wọ́n torí ìfẹ́ dá ẹ̀mí sí ni ṣùgbọ́n ẹ ṣe kí nìkan fún mi nísìnyí ẹ ra bá mi wá nǹkan fìdílé ẹ̀yìn òkè ẹ má lọ síbi kankan nítorí ìgbà tí a bá wà padà rí èmi àti àwọn ìdílé aláyọ̀ tèmi ìyá tí máa wà ní yàrá ìgbàlejò àwọn ọkọ lọ gbá mi ètò ní pẹrẹwu à ń bọ̀ ẹ fi ẹ̀yìn tì dáadáa ẹ má lọ síbi kankan ẹ kú kalẹ̀. ṣeun bá mi ò tiẹ̀ fi àsìkò wọn fi ṣòfò rárá wọn nítorí pé kí ni tí ògùn ẹni bá dáni lójú a máa fi ṣe kí ni a máa fi gbáre ni. ìbéèrè lẹ́ẹ̀kejì tó wà ń bíbá lélẹ́yìn wọ́n ní ta ni nínú ẹ̀yin méjèèjì ẹ̀ ló máa ń sábà ṣe àmójútó ọmọ láàrin ẹ̀yin méjèèjì ṣé àwọn ni tàbí ẹ̀yin ẹ̀kọ́ tó bá jẹ́ èmi ẹ̀kọ́ èmi tó bá jẹ́ àwọn ẹ̀kọ́ àwọn. Hmm, ẹ ṣeun ìbéèrè ẹlẹ́kẹta lélẹ́yìí wọ́n ní irúfẹ́ oúnjẹ òkèlè wo ni ẹ̀yin fúnra yín fẹ́ràn jù tó yẹ pé ẹ kì í ṣaláì má jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó yẹ pé sísítà mi ò gbọ́dọ̀ má sè láàrin ọjọ́ mẹ́ta ṣe ẹ ṣe ẹ bọ́dà mi wọ́n bá wa ṣe ní kọ́mọ́ ní kóbó ní kọ́mọ́ ní kóbó sísá mi ẹ jẹ́ra bá mi yọ ìbòjú tẹ̀ fi bòjú ẹ̀rà bá mi yọ hmm, hmm. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò ṣé dáadáa lẹ dé. dáadáa la dé mà. gbogbo iléeṣẹ́ Orísun tẹlifíṣàn pátápátá náà ni wọ́n ń kí yín káàbọ̀ bọ̀ ẹ ṣeun gan ni nígbà tẹ yẹra fún adé ẹ mo béèrè àwọn ìbéèrè kékeré kan lọ́wọ́ ọkọ yín béèrè béèrè kékeré kan lọ́wọ́ wọn wọ́n sì ti fún mi ní àwọn èsì sí bíbà yìí a sì fẹ́ kí ẹ̀yin náà kẹ́ ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí àwọn èsì tí wọ́n ti fún wa yìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè ni pé aago mélòó ni ẹ̀yin fúnra yín máa ń dìde lórí ibùsùn lẹ máa ń sábà dìde lórí ìbùsùn aago márùn-ún tí bọ́dà mi wọ́n sì ti gbà á wọ́n kọ aago márùn-ún aago márùn-ún ẹ̀ẹ́dẹ̀ bá pàtẹ́wọ́ fún bọ́dà mi <laughs> ó dáa ẹ má ti ì jẹ́ kí n kí n tí ì sí ní fi yọ̀já ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé ta ni ó máa ń sábà ṣe alábòójútó àwọn ọmọ láàárín ẹ̀yin àti ọkọ yín èmi ni torí òun máa ti lọ síbi iṣẹ́ sí mẹ́ta mọ́lámá. bẹ́ẹ̀ bọ́dà mi wọ́n tún gbà tán wọ́n kọ àwọn ṣẹ̀rí hmm. ẹ tún bá mi pàtẹ́wọ́ fún bọ́dà mi ah, ah, ẹ rò pé àwọn ìbéèrè yìí wọ́n rọ̀ wọ́n rọ̀ <laughs> nítorí pé wọ́n mọ̀ ọ́ ni eh, mo sì ń bọ̀ mi ò tí ì dé mo tún wá bèrè ẹlẹ́ẹ̀kẹta tó parí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé kí ni oúnjẹ òkèlè kan tí wọ́n fẹ́ràn jù láti máa jẹ. sẹ̀mọ́. Ah! kódà mi tún kọ sẹ̀mọ́ ó yẹ ìṣẹ̀ṣẹ̀ wá bá pàtẹ́wọ́ dáadáa ẹ bá ń pàtẹ́wọ́ èmi gan mo pàtẹ́wọ́ wọ́n fún kódà mi ní hundred hundred. ẹ ṣeun olóòtú. ẹ ṣeun ṣàjàre. ẹ ṣeun olóòtú. sísítà mi sì máa ṣèlérí kan níwájú ilé ẹjọ́ yìí ṣùgbọ́n àsìkò ò tí ì tó. ẹ o gbogbo ẹ̀yin bọ́dà tẹ wà ń lé tẹ̀ ń wù mí kí ni ẹ̀yin gan lè sọ nípa ìyàwó yín kí lẹ mọ̀ nípa wọn mo ti máa sọ fún wa wípé àgbẹ̀ abala ìkalẹ̀ láti máa fi ṣe ìdánwò fún àwọn olólùfẹ́ tí a bá gbà lálejò ṣùgbọ́n a gbé e kalẹ̀ láti jẹ́ kí ẹ̀yin pàápàá tẹ̀ wá nílé kẹ́ ẹ fi máa ní àfojúsùn àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ nínú ọkọ àti ìyàwó tá a jọ fẹ́ra wa sílé. Si ṣé ẹ bọ́dà mi lórí ètò lẹ́nu wọ́n ti fi kí ni wọ́n fi akọ wọ́n fi yọ <laughs> mo tún pàtẹ́wọ́ kan lẹ́ẹ̀kan sí nítorí wọ́n gba ọgọ́rùn-ún lórí ọgọ́rùn-ún àsìkò mi ń sáré àsìkò mi ń sáré àsìkò mi ń sáré àsìkò mi ń sáré ọ̀rọ̀ náà kàn yín sísítà mi hmm. ọ̀rọ̀ náà kàn yín ẹ̀jẹ̀ bá mi gbé fún un eh, bọ́dà mi ẹ̀yin bá mi mú ìbòjú kẹran bá mi fi ta ojú yín lọ sọ́nà ẹ̀yìn torí ẹ̀ní ní àǹfààní láti lè rí àwọn nǹkan tí àwọn náà fẹ́ kọ. ìbéèrè alákọ̀ọ́kọ́ leléyìí ó dẹ̀ dáyé pé ìbéèrè yẹn ti fẹ́ jẹyọ díẹ̀ nínú ìgbà tá à ń sọ̀rọ̀ ìrìn àjò ìfẹ́ yín ṣùgbọ́n màá sì tún kà á. ó sọ pé ta ni nínú ẹ̀yin méjèèjì ni ó kọ́kọ́ ṣubú sínú ìfẹ́. ta ni nínú ẹ̀yin méjèèjì ẹ má ẹ má ẹ má ṣe òjòrò bó bá jẹ́yìn ní ẹ̀kọ́ èmi tó bá sì jẹ́ àwọn náà ní ẹ̀kọ́ àwọn. ẹ ti kọ́ ẹ ṣeun ẹ ti rí pé àwa obìnrin a kì í fi àsìkò ṣòfò rárá pápápá la máa ṣe bí àwò àwòwọ àwòyá àṣọdọ ẹ ẹ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹyìí wọ́n ní ta ni ó máa ń kọ́kọ́ jẹun tán nínú ẹ̀yin méjèèjì ìbéèrè tiyín lọ sọ́dọ̀ ẹ̀yin méjèèjì lọ́pọ̀lọpọ̀ ẹni tí ó máa ń kọ́kọ́ jẹun tán láàrin ẹ̀yin méjèèjì bóyá ẹ̀yin ni bóyá àwọn náà ni. ẹ ti kọ́ mà. bẹ́ẹ̀ ma, mà. Hmm, hmm ìbéèrè lẹ́ẹ̀kẹta tó parí ìbéèrè tiyín lélẹ́yìí wọ́n ní kí ni sáìsì bàtà dádì kí ni sáìsì bàtà dádì eh, kí ni sáìsì bàtà dádì bí láwa fi mọ̀ bóyá ẹ̀ tiẹ̀ máa ń ra bàtà fún dádì <laughs> lẹ́ẹ̀kọ̀ọ̀kan sísítà mi ti ń rẹ́rìn-ín ó ṣe ti bá mi kọ́ <laughs> ẹ ṣeun ẹ̀rọ bá mi gbé e wá. brọ́dà mi ẹ jọ̀ọ́ ẹ̀rọ bá mi yọ ìbòjú tẹ̀ fi bòjú. ẹ kúlé o. ẹ káàbọ̀ padà sórí ètò bàbá ètò lórí Orísun tẹlifíṣàn náà lẹ́tọ́ bára yín ṣé dáadáa lè dé sà. dáadáa lè dé. ah ló wá ṣe. àná ṣe abalẹ̀ dáadáa. ah dáadáa lè bá wa dáadáa ni. a ti bẹ̀rẹ̀ àwọn ìbéèrè kan lọ́wọ́ ìyàwó yín nígbà tẹ́ ẹ yẹra fún wa díẹ̀ ṣé ká tẹ̀síwájú sà. ẹ tẹ̀síwájú. mo yọ ọgbọ́. ẹ yọ ọgbọ́ ẹ̀hán àti wá ṣẹ̀ṣẹ̀ tí wá béèrè dáadáa lọ́wọ́ yín báyìí nísìn ìbéèrè alákọ̀ọ́kọ́ tá a béèrè náà ni pé. a ṣe rí ara wa mọ́gàn náà ẹ rí i pé ó ṣe èèyàn ní kàyéfì ẹ ọ̀rọ̀ yẹn láá fẹ́ sáré gbéyẹ̀wò níṣẹ́jú kan àwọn ìdílé aláyọ̀ tèmi wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí lọ́dọ̀ ọtí wọn gangan báwo ganan ṣe rò ó sí gbogbo orú àwa tí nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ nínú ilé wa mo la fẹ́ sáré yànnà náà ìṣẹ́jú kan bọ́dà mi màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiyín ìwọ̀n bá ìtàn kékeré tí mo ra sọ̀kalẹ̀ yìí àwọn agbowórin àti adùn bá rìn tèmi bó ṣe ń lọ nínú ilé wọn òun náà lẹ́tí gbọ́ báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín kí ni àmọ̀ràn kí ni èròǹgbà tiyín sí ìtàn kékeré yìí. ṣe rí àní bá ọkọ náà wí mo ṣe sọ̀rọ̀ Hmm. gbogbo obìnrin tí mo mọ̀ ń tèmi níná lówó lórúkọ wọn. níná lówó. Hmm. gẹ́gẹ́ bí mi dẹ̀ ṣe máa ń sọ work before pleasure hmm. a ṣiṣẹ́ ká tó náwó iṣẹ́ ṣe pàtàkì nítorí pé ọmọ máa sanwó léèwé ìyàwó máa jẹ ìyàwó máa mu kò gbọ́dọ̀ wo ta gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ àsìkò yẹn ń bọ̀ tá a jọ máa lo ìgbésí ayé wa tó kùn ìgbà yẹn kò ní sápà àti ṣiṣẹ́ mọ́ ṣùgbọ́n ìtẹ́ ẹ bá ti ṣe sílẹ̀ lè máa máa jẹ káde máa retí ijọ́ tí ọlọ́jọ́ máa dé ní tèmi ò bó ṣe yí ní tèmi tí mo lè ṣe máa ń sọ ní tèmi ni pé ká kọ́kọ́ ṣiṣẹ́ ká má fi iṣẹ́ ṣeré ká má fòwúrọ̀ wá ṣeré nígbà tí iṣẹ́ wà ká ṣiṣẹ́ kádẹ̀ máa tọ́jú owó kádẹ̀ tún máa tọ́jú ọmọ torí pé àsìkò kan ń bọ̀ agbára yìí ò ní lè gbé mọ́ ṣùgbọ́n fún àwọn obìnrin mìíràn wọ́n fẹ́ kọ́kọ́ sá wà nílé kọ́kọ́ kàn jókòó sílé kọ́kàn jókòó sílé tí ò bá sówó obìnrin á kùn. Hmm. tí ò bá sówó. wọ́n á tún gbọ́ àmọ̀ràn tí O dá lẹ́nu rẹ̀ gan. Hmm. wípé à ó jẹ́ wárìnkùnrin ẹsẹ̀ hmm. ṣé kò sí lé ní kò sí lọ́la ló fẹ́ jókòó tì pàdé mi ń bù pa ló máa jẹ àwọn ò sí ní sùúrù lérè o ọlọ́run ṣògo làwọn wà o èmi á gba àwọn obìnrin nímọ̀ràn àdúrà nìkan máa fi ràn kan lọ tó bá ń jáde tó ń mówó wọlé pé a lọ àbọ̀ kò ní pàdé lórí burúkú kò ní pàdé tó máa kó bá a obìnrin àjòjì ò ní yà wọ́n hmm. gbogbo ibi tó bá lọ kán fàdúrà ràn lọ́wọ́ tó bá ti ń ṣojú sí ẹ̀ nínú ilé kọ́ máa fàdúrà ràn lọ́wọ́. máa fi àdúrà ràn wọ́n ni ló ẹ ṣe eh, bàbá wa lórí ètò lẹ́ni sísítà mi báwo ló ṣe rí lọ́dọ̀ tí yín. ẹ ṣeun ma. yes ma. nítòótọ́ n tó sọ pé owó ṣe pàtàkì hmm. a ṣe pàtàkì hmm, ṣùgbọ́n kí gbogbo ilé as in kí unity kó wà hmm. ìyẹn náà ṣe pàtàkì kó ń ṣe dájìdá hmm. wọ́n ti lọ bí iṣẹ́ káwọn tó dé àwọn ọmọ ti sùn kán tó tó jí dájìdá wọ́n ti lọ bí iṣẹ́ hmm. tí ìyẹn bá ń ṣẹlẹ̀ ní gbogbogbà ní gbogbogbà tó bá máa tásìkò àwọn ọmọ gan wọ̀nyí ní relationship pẹ̀lú bàbá gan mọ́ tó bá wáyà rẹ̀ pé bóyá àwọn ọmọ yóò máa nífẹ̀ẹ́ mi kò dẹ̀ rí bẹ́ẹ̀ ìgbà tí kì í jẹ́ pé bóyá bàbá ṣe mọ́ wáyé náà kò dáa ṣùgbọ́n kóun náà kó máa fara nu àwọn ọmọ hmm. at least kó gbogbo ẹ̀ má jẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ all true hmm. ní ti tèmi o mi sọ pé owó ò da o kò sóbìnrin hmm. tí kò nífẹ̀ẹ́ owó ṣùgbọ́n ṣùgbọ́n <laughs> ayọ̀rọ̀ owó kúrò mi àwọn sọ pé owó yẹn gangan. gbogbo obìnrin náà wo lorúkọ wọn. owó yẹn gangan ó kàn pa o ṣùgbọ́n dídájọ́ náà kí dáàdì náà tún máa dúró lé kọ́ ah, máa dúró lé bẹ́ẹ̀ ni kọ́ máa dúró lé díẹ̀ díẹ̀. ẹ ẹ rí ibi tó fi kọ́ o tọmọ nìkan náà dárúkọ wọn sọ tiwọn wọn sọ tiwọn kábíyèsí <laughs> kábíyèsí olúwa o bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn gangan náà nídìí dáàdì tí bàbá dé ó lè kó àwọn ọmọ jáde kó kó wọn ṣeré lọ hmm. kán jọ ṣeré kiri kán jọ lọ sétí òkun kán jọ eh, ìfẹ́ àfihàn wọn ṣùgbọ́n èyí tí ìyá gangan fẹ́ wọn yọ sílẹ̀. ẹ ọ̀nà yọlẹ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ṣe ìdílé aláyọ̀ tèmi ẹ eh, àwọn aráalé wọn ti rí ẹyọ kan tàbí méjì mú nínú gbogbo àmọ̀ràn tẹ́ gbà wọ́n púpọ̀ àtúrò eléyìí tí ń ṣẹlẹ̀ nínú ilé wa mo ṣe máa ń sọ ẹ̀yin ọkùnrin ẹ àwọn olóyìnbó máa ń sọ̀rọ̀ kan wọ́n ní all work and no play no jack ẹ̀ eh, dọ́bọ̀ọ̀yì àbí dọ́bọ̀ọ̀yì àbí gbogbo ẹ̀ náà ni gbogbo àwa ọkùnrin ẹ ká máa fi àyè náà díẹ̀ díẹ̀ sílẹ̀ bí àwọn màmá wa ṣe sọ gbogbo àwa ọkùnrin dẹ̀lé léyìí tí a ti mọ̀ pé iṣẹ́ yìí kì í ṣàì gbọ́dọ̀ má ṣe àwọn obìnrin náà ẹ ká máa ní under what understanding ẹ̀yàn tó bá sí ti yín tí èròǹgbà yín bá yàtọ̀ bí mo ṣe máa ń sọ lórí ètò bàbá ètò lójoojúmọ́ fi àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi àtọ̀nàbàjọ láwálé màá rí ẹ tẹ̀ ẹ́ ṣọwọ́ sí mi àti Orísun tẹlifíṣàn gbogbo social media wa pátápátá tẹ̀rọ̀ǹgbà tí yín bá ti yàtọ̀ sí nǹkan táwọn ìdílé aláyọ̀ tèmi sọ lórí ètò lẹ́yìn ẹ tẹ àwọn èròǹgbà yín ẹ tẹ̀ ṣọwọ́ àsìkò wọn ti sáré rí gan mò ń sáré ẹjẹ́ ń bọ́ sí abala eré ìfẹ́ proper proper dádì mi eré ìfẹ́ tí wọ́n gbé wá fún yín ò pọ̀ púpọ̀ wọ́n ní níṣẹ́jú kan kẹ́sọ̀ ìtàn ìfẹ́ kékeré kan fún ìyàwó yín tó ní ṣe pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn nìkan ni wọ́n rẹwà jù láàrin gbogbo obìnrin tó wà ní àgbáyé yìí ó yá ẹgbẹ́ ńlẹ̀ ìṣẹ́jú kan àsìkò mi ti sáré. gbogbo tó ń dán kọ́ni. ẹ kọjú sí wọn. àwọn ẹ̀yin àti wọn lẹ́jọ́ wà lórí pápá báyìí eré ìfẹ́ àsìkò eré ìfẹ́ là pé ẹ bá mi sọ ìtàn tẹ́ ẹ fẹ́ fi sọ fún wọn pé àwọn nìkan ni wọ́n rẹwà jù nínú gbogbo obìnrin tó wà láyé níṣẹ́jú kan. àrídùnnú mi gbogbo ohun tó ń dán kọ́ni wúrà hmm. ṣùgbọ́n ó yàtọ̀ hmm. láàrin àwọn obìnrin. Hmm ó tilẹ̀ jẹ́ pé dúdú bíi kóró ṣe ní ẹ́ ó wù mí lọ́kàn ó fẹ́ mi ó sì mm. fẹ́ ẹ tọkín yàtọ̀ nínú gbogbo ẹyẹ mm. bẹ́ẹ̀ náà ló ṣe yàtọ̀ láàárín àwọn obìnrin mm. orúkọ ẹ jẹ́ àrídùnnú bẹ́ẹ̀ náà ló ṣe múnú lójoojúmọ́ mo gbà á ládùúrà ọ̀ràn amúnú ẹ̀ dùn ò ṣubú dànù wàá dúró wàá jẹun ọmọ pẹ́ obìnrin àjòjò ní yàwá mo gbàdúrà gbogbo ohun tó ń fẹ́ ní ire kó rí fún ẹbí wa yìí ọ̀run á jẹ́ kó wá sí ìmúṣẹ lórúkọ jésù o ṣé o mo fẹ́ bí ìmúre o ǹjẹ́ máa sọ fún mi pé o ṣé á fún ẹ. ẹ bá ẹ bá fi kíìsì sí ah. ẹ bá fi kíìsì sí ilé ọ ṣé kò máa pọ̀jù báyìí. kò pọ̀jù à ah, kò pọ̀jù <laughs> mhm. ah, nígbà tẹ sọ̀rọ̀ ìfẹ́ fún yàn kí lẹ fẹ́ fi sí ilé ẹ̀. Ah, ó ṣe pàtàkì ẹ ṣe ẹ ṣe bàbá wa ẹ̀hún ti fún yín ní mo fún yín ní ọgọ́ta nínú ọgọ́rùn-ún ní eré ìfẹ́ tẹ ṣe fún wa ẹ mo fún yín ní ọgọ́ta mo fún yín ní ọgọ́ta nínú ọgọ́rùn-ún ẹ sísá mi eré ìfẹ́ tí wọ́n gbọ́ wá fẹ́yìn lélẹ́yìn wọ́n ní kẹ́ ẹ bá wa kẹ́ ẹ bá wa kí oríkì oríkì àwọn bàbá wa tẹ́ ẹ bá wa mọ oríkì wọn ẹ lè bá mi kí wọ́n ní àwọn oríkì ìfẹ́ tó ṣe gbòógì tó ṣe gbòógì dáadáa kí wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ wọn bó ti ṣe ń tọ́jú yín láti bí